orúkọ jésù hallelujah ẹ orúkọ jésù ọlọ́run àgbẹ̀ ọ̀gá yìí ẹni mọ̀ ìsírẹ́lì àyàn ológo fún orí tó ṣe nínú ayé wa gbọ́dọ̀ agbára tó fi wá àyàn ológo fún a gbà olúwa gbé ọ̀gá láàárọ̀ yìí fún ògo ìwọ ọlọ́run olúwa gbé ọ̀gá fún ògo ìwọ jésù lórí ayé wa ẹni máa ń sọ ọkọ jésù olúwa gbọ́ pẹ́ báyìí jésù àyìn ọ́ fún iṣẹ́ rẹ láàárọ̀ yìí jésù àyìn ọ́ fún agbára rẹ jésù àyìn ọ́ fún iṣẹ́ rẹ nínú ayé wa àyìn ọ́ fún ohun tó ń ṣe a yìn ọ́ fún iṣẹ́ rẹ bàbá ẹnìmọ̀ Ísírẹ́lì lórúkọ Jésù ló àgbọ̀pẹ́ wọ́n la gbéga láàárọ̀ yìí wọ́n la fi gbogbo ògo fún wọ́n la yìn láàárọ̀ yìí fún iṣẹ́ ìwọ Ọlọ́run wọ́n la gbéga fún ohun tí wàá ṣe agbọ̀ga fún ohun tó ti dáwọ́lé àdúgbò fún ohun tó parí nínú ayé wa bàbá ẹnìmọ̀ Ísírẹ́lì lórúkọ Jésù gbọ̀pẹ́ olúwa gbà yín Baba bá ṣe tọ̀ wá járe ọ járe ọnú agbára rẹ járe ọnú ògo rẹ járe ọnú ẹwà rẹ bú bàbá náà agbára nọwọ́ ìṣẹ́gun rẹ a ó sì gbé ọgá a ó sì yàn lógo láì Kristi Olúwa náà mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàárọ̀ yìí ga. bẹ́ẹ̀ kò yin ọlọ́run yìí ètò pa ọmọ tó I want us to begin to lift our voice and begin to bless the body to receive all the praise. gbogbo ẹni tó lágbára ga ẹni tó pọ̀ nípa ta agbára. I want us to thank him. I want us to bless him. I want us to worship him. For the goodness of God in our life. Orí ọlọ́run lórí ayé wa láàárọ̀ yìí ọba tó ń pa Ísírẹ́lì mọ́ tí kì í tòògbé ẹni tí kì í sùn lift a voice and just begin to exalt the one that is worthy to receive all the praise bẹ́ẹ̀ kó gbé ẹni tó pọ̀ nípa àti agbára yìí ga bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ẹni tó pọ̀ ẹni tó lágbára lọ́wọ́ ẹni tó lágbára ẹni tó ní gbogbo èèyàn lọ́wọ́ I want to begin to thank him bẹ́ẹ̀ pé ó ní ẹ fi ọpẹ́ fún olúwa nítorí pé àánú rẹ̀ dúró láéláé I want you to lift your voice and bless the Lord because of his grace and his mercy bẹ́ẹ̀ kò yin ọlọ́run nípa àánú rẹ̀ àtòrí ọ̀fẹ́ bẹ́ẹ̀ kò yìn bẹ́ẹ̀ kò yìn fún orí ńlá èyí tó ṣe inú ayé rẹ̀ mo fẹ́ kó yìn fún orí ńlá èyí inú ayé ọmọ rẹ̀ mo fẹ́ kó yìn Jésù ṣé o mo fẹ́ kó gbéga láàárọ̀ yìí Jésù ṣé o. Thank you, Jesus. Jésù ṣé o. Jésù ṣé. Ẹni tó pọ̀ ní pàtàgbára o ṣé o. Àyìn ọba mímá. Àyìn olórí wa. Àyìn olùgbàlà ọba tó ṣàgbára wa. Àyìnyàn ọba mímọ́, àyìnyàn. What God needs from you is for you to praise Him and thank Him. So I want you to exhort Him and lift voice in praise to the one that is worthy to receive it. I want you to give it to Him with all your heart, with all your mind, with everything that's in you. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ó ní o fẹ́ kó Ọlọ́run fẹ́ kí n rírì Ọlọ́run. òṣòrèmé lè gbàgbé rẹ o kábíyèsí òṣòrèmé. dáríjì mí òun ni tí bá pa ẹ̀ṣẹ̀ ní àyà mi ó ní olúwa kì yóò gbọ́ ohùn ọmẹ ọlọ́run mo jẹ́wọ́ ara mi níwájú ìwọ jésù láàárọ̀ yìí o ohun tí ọlọ́run fẹ́ kí èèyàn ṣe ni pé you must agree with him of your sin èèyàn ń bẹ̀bẹ̀ fún olúwa jọ dáríjì mi kọ́ béèrè pé tí ẹlẹ́ṣẹ̀ bá mara ẹ̀gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ ó ní olólùdó lọ́lọ́run láti dárí gbogbo àṣídélé ohun tí ọlọ́run ń bè lọ́wọ́ yẹn ni pé oh thank you my daddy ohun tí ọlọ́run ń bè lọ́wọ́ yẹn pé is to acknowledge of that very sin is he a sin ṣẹ̀ṣẹ̀ lílé yìí ẹ̀ṣẹ̀ ni bẹ́ẹ̀ ni ohun tí ọlọ́run kọ́kọ́ bè lọ́wọ́ yẹn nìyẹn ẹ̀ṣẹ̀ rèé ó ti ìgbádùn ni ẹ̀ṣẹ̀ rèé gbogbo yẹn ní í ṣe you must acknowledge that is a sin and he is ready to forgive you when you acknowledge of your sin before him ó ṣetán láti dárí gbogbo àṣírí yìí ẹ sọ fún ọlọ́run alàyè láàárọ̀ yìí olúwa dárí àṣírí dè mí gbogbo yìí ayé mi ìjórí àánú gbà sọ fún ọlọ́run alàyè sẹ́ olúwa dárí ẹ̀ṣẹ̀ mi gbogbo yìí mo mara mi sẹ́ olúwa mo tọ̀ wá láàárọ̀ yìí ó jésù ṣàánú fún mi. Iṣẹ́ la ní retí Ah! mi sí mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ask the Lord to cleanse you olúwa yọ ọkàn mi sí mọ́ ìwọ ọkàn mi yìí ó wọlé wá ẹ̀mí mọ́ láàárọ̀ yìí I need you o God you can't survive without him you can't prosper without him you can't sustain you can't retain without him He's the source of life ó ní iyì ohun gbogbo sọ fún ọlọ́run alàìṣẹ́ olúwa mo tọ̀ wá láàárọ̀ yìí i'm here before you jẹ́ rí ọ bàbá olúwa jẹ́ rí ọ jésù jẹ́ rí ọ olúwa sọ̀kalẹ̀ wá ìwọ ni mo fẹ́ rí fẹ́ rí ò fẹ́ rí ìwọ ni mo fẹ́ rí ọ bá ògo ìwọ ni mo fẹ́ rí fẹ́ ẹ rí ò fẹ́ rí ìwọ ni mo fẹ́ rí. fi ara rẹ̀ hàn mí kò sẹ́ni tí ọlọ́run farahàn èyí tí ayé rẹ̀ dó sójú kan sọ fún ọlọ́run ọlọ́run mo fẹ́ rí inú agbára rẹ lónìí nínú ògo rẹ fa rẹ hàn tell him that you want to experience his power that you want to experience his glory jésù fi ara rẹ hàn láàárọ̀ yìí olúwa bú jáde nínú agbára rẹ sọ̀kalẹ̀ wá manifest yourself manifest yourself fi ara rẹ hàn jésù jẹ́ rí ọ mo fẹ́ rí ọ o jésù mi máa bò mo fẹ́ rí ọ. Cheers. jẹ́ rí ọ Father manifest yourself to me olúwa fọwọ́ kàn mí fọwọ́ tọ́ mi ask a lot to touch you right now you need him so olúwa mo fẹ́ rí ọ jẹ́ kí ayé mi bá ọ pàdé sọ fún ọlọ́run olúwa jẹ́ ń bá ọpá mi pàdé láàárọ̀ yìí náwó agbá rẹ sórí ayé mi sẹ́ olúwa náwó ìṣẹ́gun rẹ sí gbogbo ọ̀nà mi gbogbo somebody lift a voice and begin to tell the Lord that you want to experience his power. Olúwa jẹ́ rí ọ̀nà agbára rẹ Father let me see you in your power nínú ògo rẹ bú jáde Olúwa jẹ́ rí ọ jẹ́ rí ọ jẹ́ rí ayé mi pàdé can somebody lift up voice and begin to tell him kéèyàn kakọ sọ fún Ọlọ́run pé Olúwa mo fẹ́ rí ọ you want to experience of his power you want to experience of his glory mo fẹ́ rí ọ mo fẹ́ rí ọ nínú ayé àwọn ọmọ mi gbogbo mo fẹ́ kó o ogun dúró mo fẹ́ kó bá ogun wí láàárọ̀ yìí mo fẹ́ kó gbèjà mi bàbá mo gbé ẹrù omi wá sọ́dọ̀ rẹ i'm here with you i'm here tonight before you god ẹ sọ fún ọlọ́run ọlọ́run mo fẹ́ rí ọ kábíyèsí náwó agbára náwó agbára rẹ sórí iṣẹ́ mi náwó agbára rẹ sínú ayé mi náwó agbára rẹ̀ sórí ilé mi bàbá jẹ́ kí níyàn kò mà ó ṣe mí lóore. jésù olúwa náà wá gbára ńlá ọwọ́ agbára ọlọ́run sọ̀kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sórí ayé mi lọ́wọ́lọ́wọ́ porúkọ jésù dáadáa olúwa náà wá gbára ńlá ọwọ́ agbára tí ń gbé ogun mi father manifest the end of your power mo fẹ́ mo fẹ́ rí ọ kí gbogbo agbára tó ń fi ayé rẹ ṣẹ́ kó dópin lónìí kí ìbànújẹ́ mi kó dópin sọ fún jésù náà wá rẹ ṣẹ́ olúwa jẹ́ rí ọ sọ fún ọlọ́run láàárọ̀ yìí jẹ́ rí ọ náwó agbára olúwa náwó agbára sẹ́ manifest your power manifest your glory olúwa náwó agbára ńlá àwọn agbára ńlá ètí ń tú ayé ẹni ṣe gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa orúkọ jésù olúwa sọ tó ti dúkọ tó ti kú sọ di ààyè nínú ayé mi. No gbogbo ohun tí ọ̀tá ti gbé ọwọ́ lé èyí tó ti sọ agbára nù gbogbo tó ti kú lórí inú ayé àwọn ọmọ mi gbogbo ohun tí ò jẹ́ kí èso rẹ̀ jáde ó ní ìwọ tó ń sọ egun tó ń sọ egun gbígbẹ di ààyè sọ ohun tó ti kú sọ di ààyè nínú ayé mi lọ́wọ́lọ́wọ́ sọ fún Jésù lọ́wọ́ dá ayé rẹ kó gba ààyè màkàlì màkúṣà dálì ẹni tó pọ̀ nígbà tágbára náwó agbára sọ́n tó ti kú di ààyè lọ́wọ́lọ́wọ́ yìí lè má káàlì má ṣáìdà sọ́n tó ti kú di ààyè Jésù má sá nànànànàmà orúkọ Jésù sẹ́ ó na kí ìṣeré kó wá o ó na kí ọwọ́ ògo kó wá Jésù sọ́n tó ti kú di ààyè gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ìwọ tó ti ṣe àkíní ẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ if you have not yet shared and also I want you to comment why I told you to comment to know make sure that the line is working I just want to make sure that everything is working right I told you ẹ ká sọ fún Ọlọ́run Ọlọ́run bá ayé mi pàdé jẹ́ ohun tó ti kú kò di àyè inú ayé mi lọ́wọ́lọ́wọ́ gbogbo ohun tí ayé ti gbẹ́sẹ̀ lé nínú ayé àwọn ọmọ mi gbogbo Olúwa náwó agbára tó fi ń jẹ́ ọlọ́run kó sọ di àyè lónìí olúwa náwó agbára tó fi ń jẹ́ ọlọ́run kó dá ògo padà fún mi olúwa náwó agbára tó fi ń jẹ́ ọlọ́run kó bú jáde nínú ayé mi bẹ́ẹ̀ kó porúkọ jésù dáadáa sọ yẹ kó náwó tó fi ń jẹ́ ọlọ́run kó bú jáde nínú ọ̀nà rẹ gbogbo olúwa tó fi ń jẹ́ ọlọ́run lórí ọ̀rọ̀ ayé mi lónìí jẹ́ ohun tí ayé ti gbẹ́sẹ̀ lé jẹ́ ohun tí ayé ti parí nínú ayé mi lórúkọ jésù kó di àyè lónìí ó yá pé orúkọ jésù olúwa náwó agbá ńlá ètò fi ń jẹ ọlọ́run lórí ọ̀rọ̀ mi ọmọ ọlọ́run lift your voice and talk to god pé kí ọlọ́run kó náwó agbá tó fi ń jẹ ọlọ́run ní orúkọ jésù ọwọ́ agbá ńlá makaina na masha tayabo kó o fi yanjú ọ̀rọ̀ ayé mi sẹ́ kó o mú ìbànújẹ́ ayé mi kúrò ẹ pe orúkọ jésù olúwa náwó agbá ńlá ètò fi ń jí ọlọ́run lórí ìdáwọ́lé mi gbogbo bí orúkọ jésù sẹ́ ọwọ́ agbá ńlá ètò fi ń jí ọlọ́run kó fi dá ògo padà sínú ayé mi somebody lift your voice and talk to God pé kó náwó agbá tó fi ń jí ọlọ́run ní orúkọ jésù kó nà sórí ọ̀rọ̀ rẹ̀ ó yá náwó agbá ńlá ètò fi ń jí ọlọ́run sórí ọ̀rọ̀ ayé mi ọmọlọ́run lanu kó gbàdúrà olúwa náà wá gba ńlá ní orúkọ jésù tó o fi ń jẹ́ ọlọ́run kó dá ògo mi padà fún mi somebody lift your voice to him pé kó náà wá gbá rẹ̀ èyí tó fi ń jẹ́ olúwa ní orúkọ jésù sórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi somebody lift your voice to God ọlọ́run náà wá gbá tó fi ń jẹ́ ọlọ́run láti yanjú ọ̀rọ̀ ayé mi sẹ́ ní orúkọ jésù ọwọ́ agbá ńlá èyí tó fi ń jẹ́ ọlọ́run ọwọ́ agbá ńlá èyí tó fi ń jẹ́ ọlọ́run kó nà jáde olúwa nà jáde olúwa nà jáde olúwa nà jáde olúwa nà jáde olúwa nà jáde olúwa nà jáde olúwa nà jáde olúwa nà jáde gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wẹ sọ fún jésù lọ́wọ́lọ́wọ́ gbogbo ipá tí ń dènà ìṣeré mi èyí tí máa ń dènà dè ọ́ gbogbo ohun tó máa ń dènà tó bá ń dènà de ìṣírí rẹ that always you know, attack your blessing that always turn things around putting things down in your life olúwa dojútì ipá náà lọ́wọ́lọ́wọ́ gbogbo ipá tí ń dènà ìṣírí èmi lónìí olúwa dojútì ipá náà lọ́wọ́lọ́wọ́ amọlọ́la ló kó gbàdúrà orúkọ jésù orúkọ jésù gbogbo ti gbégbé ipá tí ń dènà ìṣírí mi kàdálì màkàpà rọpẹtẹkẹtẹ lọsàndàlì bokùsàtà olúwa bà ìgbé ipá náà lónìí ask the Lord to destroy such power this morning olúwa bà ipá náà jẹ́ gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa ẹ sọ fún jésù ọlọ́run tó pọ̀ nípa àtàgbára jẹ́ ohun tí ayé ti fọ́nká olúwa tutù fún mi i'm talking to somebody now i'm talking to somebody now mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ọlọ́ ohun tí mo rí ni pé wọ́n ó dàbí skul skul eh, irin irin ṣùgbọ́n wọ́n fọ́n ká kò sí lójú kan eh, ìkejì and also the other thing again the Lord will give somebody double blessing write it down olúwa yóò fún ẹnìkan ní ìbùkún a double blessing Omeji. Omeji o méjì yẹn ohun tán tí ayé ti fọ́n ká sílẹ̀ lẹ̀ olúwa tutù ní orúkọ Jésù olúwa tutù olúwa tú ìpín mi tó fún mi olúwa tú ayé mi tó fún mi olúwa tú ọ̀nà mi tó fún mi bẹ́ẹ̀ kó porúkọ jésù sẹ́ olúwa tú ìrìn àjò ayé mi tó bẹ́ẹ̀ kó porúkọ jésù bá mi tó tó gbogbo tó ti wọ́ wá ibi tó yẹ kó o dé tó o tí dé ohun tó yẹ kó o ṣe tó o tí ṣe olúwa ibi tó ti wọ́ wá nú ayé mi olúwa tutù orúkọ jésù olúwa tó ìrìn àjò mi tò fún mi makali makasatoli makasatayaba ẹ pe orúkọ jésù dáadáa olúwa tutù ní ọdún yìí olúwa tutù ní oṣù yìí olúwa tú ayé mi tò fún mi àmọ́láwọn porúkọ jésù níbi tó wà ẹ má tutù porúkọ jésù tutù nínú oṣù yìí nínú ọdún yìí olúwa tutù ní orúkọ Jésù tún ìrìn àjò mi tò tún ayé mi ṣe lónìí ask the Lord to repair ask the Lord to renew in the name of Jesus. Somebody lift your voice to God that Lord Jehovah God begin to repair and begin to renew. Olúwa tún ayé mi tò kàdáyà gàdàbò ṣàtàyàbò. Can you lift your voice and tell him right now? Olúwa tútò tútò tútò tútò tútò gbogbo ohun tó ti bàjẹ́ pápátá gbogbo ohun tí ayé ti gbẹ́sẹ̀ lé ohun tí ayé ti fọ́ká ohun tí ò lójú ẹnìkan gbàdúrà ohun tí kò lójú nú ayé mi lọ́wọ́lọ́wọ́ téèyàn ṣe títí tí ò rí kó jọ ohun tó ń fọ́ká tó ò rí kó jọ yẹ o ó yẹ oògùn ọ̀run kó bẹ́ẹ̀ tutù ó yá ó yá ó yá orúkọ Jésù ẹ̀mí mọ́ tutù lọ́wọ́lọ́wọ́ olúwa tutù tú ìpín mi tò fún mi ní orúkọ Jésù. Can you lift your voice to pray? Can you lift your voice to tell him? Ayakatoya gadaboshata. Lembradoso dobeke perida. Lesondo brende de bokoshada. Porúkọ Jésù. Olúwa tutu, Olúwa tutu. Porúkọ Jésù dada. Olúwa tú ìpín mi tò. Olúwa tútù. Gbọ́ àdúà lórúkọ Jésù Kristi. Olúwa wẹ́ porúkọ Jésù. Olúwa jẹ́ kó lójú olúwa jẹ́ kó lójú kó ẹran eh, eh, kò nídìí kò lójú kò nídìí ayé ẹlòmíì wà bẹ́ẹ̀ àní mò ń bẹ́ nìkan sọ i'm talking to you àní ohun tí ayé fọ́n ká mọ́ ọ lọ́wọ́ ohun tó ò rí kó jọ ohun tó ò rí tò ogun ọ̀run kó bẹ́ẹ̀ ṣe láàárọ̀ yìí ohun tí mi rí tò ohun tí mi rí kó jọ nínú ayé àwọn ọmọ mi gbogbo bó ṣe ń ṣe láyé ń fọ́n ká bó ṣe ń tù láyé ń dànù bó ṣe ń gbé ìgbésẹ̀ yẹn náà bàjẹ́ ẹ pe orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ẹ dá sí ẹ dá sí kàdáyà màsótólìá somebody lift up voice na Jehovah God màsótótótótótótó màsátátátáta dúà dúà lórúkọ Jésù Kristi Olúwa wa mo ti fọ̀rọ̀ mi lé ọ lọ́wọ́ mo ti fọ̀rọ̀ mi lé ọ lọ́wọ́ o bàbá ọ̀rọ̀ ayé mi kì í ṣe. que tú. somebody kó sọ fún ọlọ́run alààyè ẹnìkan wà nù àdúrà yìí olúwa sọ fún wọn pé inú wọn á yanjú ìṣòro ayé ẹrù tó gbé wá lónìí wá á yanjú ẹ bẹ́ẹ̀ pé èèyàn ru ẹrù wọlé ni bẹ́ẹ̀ pé èèyàn ru ẹrù wọlé olúwa sọ pé òun á yanjú ọ̀rọ̀ yẹn lónìí I'm talking to somebody right now I'm talking to somebody right now mo bẹ́ nìkan sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ olúwa ní pé òun á yanjú ìṣòro ayé ẹ lónìí ẹrù wo tó gbé wọlé pé there is a load omi ìmọ̀ èmi ìmọ̀ tó jẹ́ ó ṣùgbọ́n léènì òun á yanjú ẹ̀ mo gbàdúrà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ bàbá jẹ́ kí ìdààmú ẹni yẹn bó ṣe sọ kó rí bẹ́ẹ̀ ó dàbẹ́ pé nǹkan tí wọ́n parí is like. Uh, bẹ́ẹ̀ pé nǹkan tí wọ́n parí mi máa ń tó ń dáwọ́lé tẹ́ pé kò ṣe kò parí tó wá dàbí ìṣòro bẹ́ẹ̀ pé nǹkan bẹ́ẹ̀ pé wọ́n parí nǹkan lórúkọ Jésù ó yá gba àtúnṣe láti ṣèṣe lọ lórúkọ Jésù ó yá gba àtúnṣe láti ṣèṣe lọ ìwọ ẹni mọ Ísírẹ́lì tó sọ pé wàá parí ọ̀rọ̀ yìí ìwọ ẹni mọ Ísírẹ́lì tó ní wàá yanjú ọ̀rọ̀ yìí ìwọ ẹni mọ Ísírẹ́lì tó ní wàá ṣe léè tán wọ́n ní mọ Ísírẹ́lì tó tọ́kù wà fún ẹni láyọ̀ bó ṣe wọnú àdúrà ẹ wá bóyá mú ọ̀rọ̀ rẹ ṣẹ mú ọ̀rọ̀ rẹ ṣẹ mú ọ̀rọ̀ rẹ ṣẹ mú ọ̀rọ̀ rẹ ṣẹ mú ọ̀rọ̀ rẹ ṣẹ olúwa mú ọ̀rọ̀ rẹ ṣẹ olúwa mú ọ̀rọ̀ rẹ ṣẹ ẹni mọ Ísírẹ́lì yanjú ọ̀rọ̀ rẹ ẹni mọ Ísírẹ́lì parí ọ̀rọ̀ rẹ gàdá kò yá dàgà zùdá kẹbàdókàdé zùdé ìmàkúṣàkè kadali makadala bakata toto bradata natata tetekeri bakapao sodali makupa ushata robakai masaida lórúkọ jésù yanjú ọ̀rọ̀ yìí e ìyanu kò ṣẹlẹ̀ ẹ mú mi ẹ e i have a little e, not not a concern mo kàn ń gbọ́ orúkọ yìí wálé wálé wálé wálé wálé i have i have many wálé around me but mo ṣe ń mo ṣe ń gbọ́ orúkọ yẹn ní etí mi mo gbà àbí bóyá mò ń wò àbí bóyá bóyá bóyá bóyá bóyá bóyá ẹni tó mọ mọ̀ ni mò ń <laughs> lórúkọ Jésù mo béèrè fún ààbò mo béèrè fún ààbò àti ìpamọ́ lórúkọ Jésù that I, I ask for a shield of God mo béèrè fún ààbò àti ìpamọ́ mo béèrè fún ààbò àti ìpamọ́ makali masato kope kaso leprando soto gai makaori saira ẹnìkan náà mo gbàdúrà fún ọ gúnjú ẹmí mọ̀ bẹ́ẹ̀ nìkan ń jẹ́ gúnjú náà àdúrà yìí ní orúkọ Jésù ọwọ́ olórí ohun tí yàn gbé lágbètì Olúwa yanjú ẹ̀ e. ẹ e bí orúkọ Jésù mi tẹ́wà Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi ní àtúnṣe gbogbo ohun tí a sọ pé kò lè ṣeé ṣe mọ́ ohun tí a sọ pé mi ì e lè rí gbà mọ́ ohun tá a sọ pé kí n gbàgbé ẹ̀ kò lè kàn ràn mí mọ́ ẹ pé kò gbàgbé ẹ̀ kò lè ṣe bàbá báwo wà ní ọ̀rọ̀ ọkọ ní ìbòrò ti fẹ́ kò lè lọ́kọ mọ́ báwo lọ́rọ̀ ọmọ ó ti fò ooru kò lè rí o báwo lọ́rọ̀ ẹṣẹ́ kò lè gba ẹṣẹ́ mọ́ báwo lọ́rọ̀ òwe ìgbélú kò lè bọ́ sí mọ́ ẹ pe orúkọ Jésù ẹni tó ní mí ṣàtúnṣe lórí ọ̀rọ̀ mi má jẹ́ báyé ṣe rò ó má jẹ́ orí bẹ́ẹ̀ fún mi má jẹ́ bí ọ̀tá ṣe rò ó

le sodo do bakada liteteli makoto makushate, robakamba kutakali makapa Oya oya ọmọlọ́run lánàá kó gbàdúrà má jò rí oya oya, oyá oyá oyá ní tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ robakashatayabo gbogbo ìpinnu alágbáánu ayé mi lónìí gbogbo ìpinnu alágbáánu ayé àwọn ọmọ mi lónìí gbogbo ìpinnu alágbáánu lórí iṣẹ́ mi lónìí the aims of enemy concerning your life gbogbo ìpinnu alágbára lórí iṣẹ́ mi ní gbogbo ọ̀nà mi ẹ má sọ di asán ẹ má sọ di asán ẹ má sọ di asán gbúà dúà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ẹ pọ orúkọ Jésù ẹ bọ òkùnkùn lórí ayé mi yí dànù Sátánì ò tí ì ṣíwọ́ ṣẹ́bẹ̀ Bíbélì testify to it Bálákì àti bálámù ó fẹ́ fi ọmọ israẹli rèé wọ́n sì fẹ́ rúbọ láti fi rí ni want to sacrifice to able to curse them gbogbo ẹbọ òkùnkùn that mean the activities of the enemies ẹlòmí ọ̀tá mi àrúbọ àfọmọ ẹ̀jì àwọnú ẹgbẹ́ lọ aṣọ oríṣiríṣi pé kó o má lè ṣe rere pé kó o má lè ga ayé pé kó o má lè ṣe kó o má lè rí ìfọ̀kànbalẹ̀ pé kó o má lè gbádùn ọkọ ẹ pe orúkọ jésù níbi tó wà sẹ́ gbogbo ẹbọ òkùnkùn every sacrifice of the evil one every sacrifice of the one that is ikapapo shataya katayada olúwa sọ gbogbo ẹbọ òkùnkùn di asán ní àárọ̀ yìí ẹni máa ń ṣẹlẹ̀ olúwa yí gbogbo ẹbọ òkùnkùn dànù ó yẹ ọmọ náà lánàá kó gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù gbogbo ẹbọ òkùnkùn nínú ayé mi lónìí olúwa sọdá olúwa sọdá sàn every sacrifice of the evil one every sacrifice of the evil one gbogbo tí ohun tí ọ̀tá ń ṣe pé kí ayé mi má dìde gbogbo ohun tí ọ̀tá ń ṣe pé kí iṣẹ́ mi má ga gbogbo ohun tó ń ṣe pé kó o má rọ̀ ọmọ bí láyé gbogbo náà ń ṣe bóyá ń wọlé aláwo lọ ní o bóyá ń wọlé oníṣègùn lọ ní bóyá wọ́n ní kàtá yìí nàdàdà kàtá bóyá ń ṣe kí ẹ̀mí ṣiṣẹ́ kó bà lè wọ ni ní ìgbà tí rí bá fẹ́ kàn ọ́ màkọ́ mẹ́kàpà tó tó tó lígàbà gbogbo gbogbo gbogbo ẹbọ òkùnkùn yìí gàdà wó sàtà lórí ọmọ lónìí àǹdà dèdè mọ̀kọ́sádà kùyàdà bí màkọ́ pẹ̀rọ pàtà ilé makasoto lima ọ̀ṣàtà ọmọlọ́nà ni kò gbàdúrà ẹni máa ń sọ́ọ̀lì yìí dára gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ porúkọ Jésù Olúwa tó orí ìṣesẹ́ májò tí ayé ṣe sí májò ràn mí májò jẹnu ayé mi ayé máa porí ẹni níbi láyé oríire ò gbúdọ̀ gbani mo ní wọ́n ń fọ́nfọ́n fi ń lọ̀yàn ayé rẹ ò gbúdọ̀ kò gbúdọ̀ kó ní ó yẹ yí dànù lónìí every works of the enemies every works of the evil one in my life and my cell is sọ di asán olúwa sọ di asán yóò di asán oh my God. ta ta ta ta ta ta. ta olúwa dákun o ṣe fún mi nínú àdúrà yìí jẹ́ ń rí i. lórúkọ jésù mo gbàdúrà fún ọ ọwọ́ ọlọ́run kò kàn ọ́ let the hand of God touch you right now gbogbo tí ò parí inú ayé ọ̀run kó parí lónìí àmín ṣàmì dáadáa gbogbo tí ò parí inú ayé rẹ lónìí ọ̀run kó parí ẹ̀ gbogbo èèyàn tó wà nù àdúrà gbogbo tó yẹ kó ti parí tí ajé ayé òjò parí gbogbo tó yẹ kó o ti gbàgbé kó o ti dé tí ayé òjò o dé ọ̀run kó parí ẹ̀ lónìí ó masáyìí makáyìí sàrà gbogbo yẹn gbàdúrà ẹ dìde fún ìgbèjà mi láàárọ̀ yìí ojú ò tì mí tí ọlọ́run ò bá gbàyà ta ló fẹ́ gbàyà olúwa mo ti sápá mi títí títí ipá mi ò ká <laughs> ohun tí ọlọ́run kọ́ fẹ́ mọ̀ nìyẹn pé ṣé o lè ṣe é àmì ah, lè ṣe bàbá o tó bá ló lè ṣe yóò fi ọlẹ̀ tó lọ ṣe káwò ó ọlọ́run mo ti sapá mi títí ipá mi ò ká ẹ dìde fún ìgbèjà mi láàárọ̀ yìí ẹ gbà mí lọ́wọ́ ogun tí ń lé ayé ẹni ká ẹ gbà mí lọ́wọ́ ìka ènìyàn tí ò jẹ́ kí n dìde ẹ gbà mí lọ́wọ́ agbá tí ń fa ìṣeré mi sẹ́yìn ai makai messiah ohun tí yóò fààyè gbà mí tí ò jẹ́ kí n kọjá tó yẹ kí n kọjá what everything that stands as hindrances in your life gíìlì màkàlì màsáyidé màkọ́pà ọ̀rọ̀sáyidá ọlọ́run bàjẹ́ lónìí ẹ sọ ọmọ ògùngùn dasán sọ ọmọ ògùngùn dasán bàbá mi sẹ́ orúkọ jésù yẹ kọ́ọ̀ta mo fò lórí ayé mi o oògùn ọ̀run gbèjà mi. àìmà káìsàdáyà yẹ kí má òkùnkùn kó dasán sọ fún Jésù kó dasán nu ọdún yìí ẹ gbè mí níjà arise for my help o God orúkọ Jésù ẹ dé fún ìrànlọ́wọ́ mi orúkọ Jésù bú àdúrà lórúkọ Jésù Kristi olúwa wọ ẹ porúkọ jésù olúwa ohun tí mo wá títí mi rí olúwa bá mi wá káyí kákòkò mọ́ bá kákòkò mọ́ bá sọnù mọ́ lọ́wọ́ ohun tí mo wá títí tí mi rí ogun ọ̀run bá mi wá láàárọ̀ yìí o ti wá délé oníṣègùn rí o tí ì rí náà mò ń bọ̀ wí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n o ti wá wá síwájú ìwọ ọlọ́run jẹ́rìí ó dandan kí ìyàtọ̀ wà níbi tó lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ibi tó wá yìí bẹ́ẹ̀ ni olúwa jẹ́ kí n rí ìyàtọ̀ níbi tí mo lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ibi tí mo wá yìí olúwa jẹ́ kí n rí ìyàtọ̀ níbi tí mo lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ibi tí mo wá yìí níwájú tèmi kọ́ torí èmi ọgán wá tèmi kiri olúwa jẹ́ kí n rí ìyàtọ̀ agbára ìwọ ọlọ́run níbi tí mo lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tó yà lọ tó yà sí yẹn àti ọ̀dọ̀ ọlọ́run tó wá yìí òun ó fi àmì hàn olúwa fi àmì agbára hàn manifest your power ọlọ́run mi bàbá bá mi wá rí o ẹlẹ́dàá mi bàbá bá mi wá rí o ó yá. Jesus. Uh, ọmọ mi. Èmi ni mi ò ní ó yẹ ọ́ tílétílé ẹ̀mí tara. Ayé mi ni mi ò ní ayé kó mọ̀ kó lọ́lọ́run o. Èmi ni mi ọdún yìí. pátápátá má bẹ̀rù wọ́n ràn padà. gbogbo ayé tó ṣòfò yá kún fún ayọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí o. ó yá ká lọ́rùn kó fi gbàgbé ayé rẹ̀ mọ̀ bí o. bí o ẹ porúkọ Jésù ohun tó jẹ́ tèmi tó jẹ́ ẹ̀tọ́ mi bàbá ẹni mọ Ísírẹ́lì fún mi ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ohun tó jẹ́ tèmi ọwọ́ Ọlọ́run lèèyàn ti lè gbà á ayé fẹ́ máa gbẹ́sẹ̀ lé ayé fẹ́ jí gbé ayé fẹ́ gbẹ́sẹ̀ lé ohun tó jẹ́ ti èèyàn láyé ayé sì fẹ́ jí gbé ayé ò fẹ́ kó ohun tó jẹ́ ti èèyàn jẹ́ ti ẹ̀ ẹ fi orúkọ Jésù ohun tó jẹ́ tèmi ẹ̀yin ogun ọ̀run ẹ gbà fún mi láàárọ̀ yìí ọwọ́ ẹ mo ti béèrè oyè ẹ mú lé mi lọ́wọ́ whatever that is mine o oh God release it to me ọmọlọ́run ládùn kó gbàdúrà orúkọ jésù orúkọ jésù ẹni tó pọ̀ ní pátágbà ohun tó jẹ́ tèmi tọmọtọmọ ó yá mú lé mi lọ́wọ́ láàárọ̀ yìí ire jẹ́ tèmi o àṣeyọrí jẹ́ tèmi gbúàdúà lórúkọ jésù kristi olúwa wẹ́ orúkọ jésù ohun tó ti jẹ́ ayọ̀ fún mi olúwa má jò di ìbànújẹ́ o tí mo ti ń rí ẹ rí tí mo ti ń rẹ́rìn lórí ẹ remember the work of enemy is to steal, is to kill, and to destroy. I mean, if Satan can steal, he can also destroy. And what he want to steal, he want to rob us of what is good. Satan fẹ́ jà wá He love to rob people of what is good, want tó dá. He sì fẹ́ ní o tì ní ohun tó dá lọ́wọ́. Ẹ pe orúkọ Jésù. Ohun tó get tèmi Sátánì má jò jí tó get tèmi má jò sọnù. ọmọ jẹ́ tiẹ̀ sátani má jò jẹ́ ọmọ mi gbé àṣeyọrí jẹ́ tèmi sátani má jò jẹ́ àṣeyọrí mi gbé ayọ̀ jẹ́ tèmi ayọ̀ mi má jò sọnù ohun tó jẹ́ tèmi ní ọdún yìí twenty twenty one let it come to me quickly ohun tó jẹ́ tèmi lórílẹ̀‐èdè yìí ó ti fẹsẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ ó dàn kó jẹ́ tiẹ̀ ẹsẹ̀ tẹ ẹsẹ̀ ò bá ti kan bẹ̀ yẹn o tẹ́sẹ̀ bá ti kan bẹ̀ ó yẹ kó jẹ́ tiẹ̀ sátani má jò jí gbé èṣù méjì ó jà mí lólè ohun rere ó yẹ ọmọ ọlọ́run níbo ló wà sọ́dàdúà orúkọ jésù orúkọ jésù amakada nanamakata ó yẹ ó yẹ orúkọ jésù dáadáa makoba nuna makandali mokoshanda yabo ohun tó tèmi ogun ọ̀run gbà ohun tó jẹ́ táyé àwọn ọmọ mi ó mo lé wọn somebody pray bàbá ohun tó jẹ́ tèmi gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà ní orúkọ Jésù láàárọ̀ ohun tó jẹ́ ti ayé mi ní orúkọ àdánù bóyá ò mọ̀ ẹ̀tọ́ mi kò tọ̀ mí wá ẹ̀tọ́ mi kò tọ̀ mí wá as well what that belongs to you should come to you ẹ̀tọ́ mi kò tọ̀ mí wá ẹ̀tọ́ ọmọ mi kò tọ̀ lọ ó yá ó yá ẹ̀tọ́ mi kò tọ̀ mí wá oyáyáyá ní orúkọ Jésù ayé ò gbúdọ̀ gbẹ́sẹ̀ lé ọ̀tá ò gbúdọ̀ jí ẹ̀tọ́ mi gbé níbo ló wà sẹ́ ó yá fi orúkọ Jésù ohun tó jẹ́ tèmi yìí ọ̀run gbà gbà gbà gbà gbà gbà gbà gbà ohun tó jẹ́ ti ayé mi gbà ní orúkọ Jésù màtótótólí màkàpàrọ̀ sàtà óyáyáyáyá bí orúkọ jésù gbúà dùà lórúkọ jésù kristi olúwa wa mo fẹ́ kó orúkọ jésù mi nípa ìṣe orí ọ̀fẹ́ ọlọ́run mi mo bẹ̀bẹ̀ má jẹ́ káyé ṣe mí o. Welcome. iṣẹ́ kò bá jẹ́ ní àdúgbò gbogbo ẹni tí ń lépa láti da orin rẹ̀ nù mọ́ ọ lọ́wọ́ olúwa kó dojú tì í ẹni tí ń gba èèyàn láti ba nǹkan jẹ́ orin tó fẹ́ da fún tó fẹ́ bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ ẹ̀ má kó gbalẹ́gbà kò ní rí ṣe ṣàmì dáadáa ẹnikẹ́ni tó fẹ́ ba orin jẹ́ mọ́ ọ lọ́wọ́ kò ní rí ṣe ẹ tó fẹ́ gbẹ̀yìn bẹbọ jẹ́ tó fẹ́ lọ tó fẹ́ lọ yí ìkan dànù mọ́ lẹ́yìn ní orúkọ Jésù kò ní rí sí ọ̀run kó gbéṣẹ́ lé lọ́wọ́ ọ̀run kó dójú tì í ọ̀tá rẹ kó mú yẹ̀yẹ́ lọ ìwọ ró ògo gbà gbogbo èèyàn tẹ gbó ohùn sókè síwájú Olúwa alágbálẹ̀ wojú ẹ̀ láàárọ̀ yìí kó ṣàánú fún yín Ọlọ́run lẹ láàárọ̀ yìí kó yà yín lẹ́nu ojú ò ní tì yín ojú ò ní tì yín ohun tẹ́ tọ́ ọlọ́run wá láàárọ̀ kó lúwa kó ṣe ọ̀nà àbáyọ ńlá kó là fún yín kó lúwa kó gbé orí yín sókè olúwa kó gbé ayé yín sókè olúwa kó gbé ọ̀nà yín sókè olúwa kó ràn yín lọ́wọ́ olúwa àwọn èèyàn rèé olúwa gbé ọwọ́ ńlá lé wọn olúwa àwọn èèyàn rèé olúwa ṣàánú fún wọn ayé yín kó ràánú gbà orí ọ̀fẹ́ kó dájú orí ọ̀fẹ́ kó dájú orí ọ̀fẹ́ kó dájú orí ọ̀fẹ́ kó dájú ní orúkọ Jésù orí ọ̀fẹ́ kó dájú ọwọ́ àánú kó káyé ẹ ràánú gbà ohun tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ sọ fún Ọlọ́run níbi àyè ńlá olúwa dáhùn láti lọ lórúkọ jésù gbogbo ipá kò ṣeé ṣe ohun tí kò ṣeé ṣe tí o ti sá tọ̀sùn tó sá sósì ṣùgbọ́n o tọ̀ ọlọ́run wá olúwa fi ìyàtọ̀ wá láàárọ̀ yìí ibi tó ti tiraka títí tó rí ti kara tó rí tì níbi tó ti yà sí ọ̀tún tó yà sósì tó rí ọ̀nà gbà ṣùgbọ́n wá wá síwájú olúwa olúwa náwó agbára ẹ láàárọ̀ yìí múnú ayé àwọn èèyàn yìí dùn ayọ̀ yín kó kún lórí ohun gbogbo ohun ìní rẹ ò ní bàjẹ́ ohun ìní rẹ ò ní sọnù ọwọ́ olúwa kó ṣe ọ́ lógo ọwọ́ olúwa kó dá ọ láre ọwọ́ olúwa kó gbé orí rẹ sókè ayé rẹ kó ráàánú gbà ojú gbàgbọ́ ò ní tì ọ́ ẹni máa ń sọ́ọ̀lì ó gbé ọ níjà ò ní dẹni ẹ̀gàn ò ní dẹni lẹ́lẹ̀ ò ní dẹni ẹ̀gàn ò ní dẹni lẹ́lẹ̀ agbára jíde yóò gbé ọ dìde olúwa yóò ràn ọ́ lọ́wọ́ ilẹ̀kùn àánú yóò ṣí fún ọ gbogbo èèyàn tó wọ́ síwájú olúwa láàárọ̀ yìí ẹni mọ Ísírẹ́lì tó rán mi níṣẹ́ kó bá yín pàdé kó fọ ohun rẹ̀ sínú ayé ohun tó fẹ́ ṣe kó ṣe ó ṣáà nídìí tó fi ní kí n lọ olúwa ohun tó o fẹ́ ṣe láàárọ̀ ni kò ṣe ohun tó o sọ pé wàá ṣe ni kò ṣe ohun tó sọ pé o fẹ́ ṣe ni kò ṣe àwọn èèyàn yìí kò mọ̀ ayé wọn kò rí let them experience it let them see it in every areas of life ẹni tó ní kò ṣe ṣe ni kí ọlọ́run kó mú kúrò ẹni tó sọ pé ò ní dìgbà ní kí ọlọ́run kó ṣe mọ́ṣẹ́ àánú kó dájú fún ọ tọmọtọmọ olúwa kó ṣe ìyanu ńlá ọ̀nà àbáyọ rẹ kó là ojú ò ní tì ọ́ ṣèbí tó o mà rèé iwájú olúwa ló mà iwájú olúwa kó gbè ọ́ iwájú olúwa kó san ọ́ àdúrà rẹ ò ní gbà kò ní là lásán ò ní gbàgbànú àdúrà àdúrà rẹ lórúkọ Jésù kò ní já sásán ò ní gbàgbànú àdúrà gbogbo alágbàtọ́ ni kò ní gbà ní orúkọ Jésù nìkan lọ́run kó dójú tì í Let Jehovah God answer your prayers. Let Jehovah God open the doors for you. You will make it. I say you will make it. You will have it. The Lord will give it to you. In the name of Jesus, the Lord will make a way for your life. In Jesus' name, we pray. Amen. Amen. Amen. In Jesus' name. Eh, ẹ pé i'm not here coming by in the morning i'm still starting to sort things out you know but by God's grace but I'll be coming in the morning like this it's more easier for me coming in the morning but i know from those that don't speak Yoruba they'll be waiting now so but um, mama wa láàárọ̀ as long i'm here in this um, in Nigeria mama wala láàárọ̀ you know mama wala láàárọ̀ mama by i think like èmi náà bá yín jí àbàbá yín gbàdúrà okay so i will do that in the morning so but our time for those in uh, tó wà so I know you have also you have to wake up also pray you know? so but just give me a few you know, I, I will find a way of doing that you know but but I will be coming like this but I think I miss the time and uh, it took almost eight after eight and it's six hours okay okay so I, I I'll be doing six six around 6, 6.30 your time here. 6.30 your time here. So I would like to work with you because I know many of you have to be at work now. And also it's going to be at midnight because I'm trying to look at uh, the time there, 12.30, 6. 6. So this 8, okay. So I'll work it out. So, but please just get notification. Put the notification. And I also, I can, anyway, I can just, you know, trying to to just um, come online also to pray with you. But one thing I encourage you just have your faith in you, believe that God is one that can do it, and set your mind on God. Set your mind on God. He knows about you, He knows what He want to do about your life, He knows where He's taking you to. ó mú mi tó that's what God need from you ìjì ò gbàgbọ́ ó ti ń rùn ó ti ń bàjẹ́ ó ní ṣùgbọ́n ìjì ò gbàgbọ́ that's what God need from you ohun tó wà ní pé ìgbàgbọ́ I believe and faith will turn things around for you ohun tí Ọlọ́run bè lọ́wọ́ yẹn ni ìgbàgbọ́ ìgbàgbọ́ that's what they demand from you láì sí ìgbàgbọ́ yẹn ò lè rí téèyàn bá sì rí yàn kò sí nǹkan tó lè ṣe fún ọ mo wá gbàdúrà fún gbogbo èèyàn tẹ wọnú àdúrà láàárọ̀ ìwá àná ọlọ́run wo tó fẹ́ ẹ tó fẹ́ fún ní double blessing yẹn double blessing olúwa kó gbélé ọ lọ́wọ́ gbogbo èèyàn tó ẹ tó wọ ọlọ́run fẹ́ fún ní double blessing yẹn olúwa ṣe kankan mo wá gbàdúrà láàárọ̀ yìí gbogbo ẹ tó I know even though if you are not connected to this nation ìwọ tán fi orí ẹ̀ sọlẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà yìí or you connect by blood mo gbàdúrà mo dúró sórílẹ̀-èdè yìí lórúkọ Jésù ilẹ̀kùn gbogbo kó ṣí fún yín òwò Ọlọ́run tó rán mi níṣẹ́ ní orúkọ Jésù ìwọ ló ní kí n máa lọ gbogbo èèyàn tí orísun wọn jẹ́ bí àtẹni tí orísun rẹ̀ ò jẹ́ bí ní orúkọ Jésù ilẹ̀kùn ńlá ṣí ọ̀run kó ṣí fún yín ayé yín kó ràánú gbà bẹ́ẹ̀ ni ó sì rí kólúwa kó yọ omi ẹ mọ́ gbogbo ẹni tó ń wá ọmọ kó rí ọmọ bí ọmọ ò ní jẹun yà mọ́ ohun tó fẹ́ láàárọ̀ yìí thank you my father in Jesus I hear this word is a common word even ó lè má jẹun tẹ̀mí mo lè sọ kọ́ gbà pastor mi rò pọ́lọ́run lè sọ yẹn mi rò pọ́lọ́run lè sọ yẹn ṣùgbọ́n màá sọ I will butter your bread mo gbóhùn yẹn mo rò pé ah òun ó lè dàbí ohun ayé pé ah, ṣùgbọ́n I will butter your bread. The Lord will butter your bread. Receive it in Jesus' name. In Jesus' name we pray. Amen. God bless you. Thank you for being here. See you in the morning. And also, I will make sure I'll on live. I'm very. I apologize to everyone if you don't see me online. Mubeyema is uh, because of the. It's not my mind is there. my mind is there. You know, but I just you know getting things together. You know, the Lord Jehovah God bless you. See you. God bless you. Bye bye.